ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú àmọ́ bí ẹ̀yin bá ní ohun tí ẹ fẹ́ fi tó tẹlifíṣàn Orísun létí lórí àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó lè máa lọ ní àyíká àti àyídà yín tàbí fún ìpolówó ọjà lórí Orísun ẹ lè pè tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí nọ́mbà WhatsApp tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín yìí ẹ ṣe púpọ̀. aṣòfin tí ó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Plateau Ignatius Longia ti dágbére fáyé lónìí ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́nu Sekinat Raji Ọláìdé aṣòfin tó ń ṣojú ẹkùn ìṣòfin gúúsù ìpínlẹ̀ plateau nínú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Ignatius Longjan ti papòdà ní ilé ìwòsàn kan ní orílẹ̀-èdè Turkey aṣòfin Ignatius Longjan papòdà lẹ́ni ọdún márùndínlọ́gọ́rin seventy five ní ìrọ̀lẹ́ ọjọ́ àìkú lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ẹni tó fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ ni ọ̀gá àgbà yanyan tẹ́lẹ̀ rí ikọ̀ ogun ó ní lótìtọ́ ni pé aṣòfin ọ̀hún rèwàlẹ̀ àṣà lẹ́yìn àìsàn lọ́jọ́ gbọọrọ ní orílẹ̀-èdè Turkey ṣáájú ikú rẹ̀ ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti igbákejì alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ìgbafẹ́ nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà bákan náà olóògbé Ignatius Longjan ní igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Plateau àdúrà wa ni pé kí Olúwa tẹ́ sí afẹ́fẹ́ rere ilé ìfowópamọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè China ti sọ lánàá ọjọ́ àìkú pé àwọn ti ṣetán láti fi ọ̀ọ́dúnrún bílíọ̀nù owó yuan ránṣẹ́ láti ran àwọn iléeṣẹ́ tó bá fẹ́ ran orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́ láti gbógun ti àrùn coronavirus ọ̀ọ́dúnrún bílíọ̀nù ọ̀hún ló jẹ́ owó mẹ́tàlélógójì bílíọ̀nù ní owó dọ́là ìbẹ́sílẹ̀ àrùn burúkú yìí ló ti ní ipa tí kò dára lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè China igbákejì gómìnà ilé ìfowópamọ́ náà Lua Guanyanj ló sọ nínú ọ̀rọ̀ ọ̀hún wípé mẹ́sàn-án nínú àwọn ilé ìfowópamọ́ ńláńlá eléyìí tó wà ní ilé ìfowópamọ́ kéréje mẹ́wàá ni yóò kówó kalẹ̀ fún ètò iléeṣẹ́ tó bá fẹ́ ran orílẹ̀-èdè China lọ́wọ́ láti mú àrùn kòrónà kúrò nílẹ̀ bẹ́ẹ̀ ló ní láàrin ọjọ́ méjì ni àwọn ilé ìfowópamọ́ ọ̀hún gbọ́dọ̀ taari owó síta fún àwọn iléeṣẹ́ tó bá nílò owó láti lé àrùn coronavirus wọ̀gbẹ́ ẹ̀wẹ̀ àrùn corona náà ti dẹ́mi àwọn ẹgbẹ̀rin ènìyàn eight hundred légbodò ní ilẹ̀ China àti gbogbo àgbáyé pátá bẹ́ẹ̀ láti fi òpin sí ilẹ̀ China ti pèsè ìrànlọ́wọ́ owó fún àwọn onímọ̀ nínú ètò ìlera tó ṣetán láti ran orílẹ̀-èdè wọn lọ́wọ́ lórí àrùn coronavirus ìjọba ìpínlẹ̀ èkó ti sọ ní ọjọ́ àìkú wípé ìròyìn ìbẹ́sílẹ̀ àrùn kòrónà ní agbègbè gowon estate ní ìjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ ìpínlẹ̀ èkó pé kò sí òtítọ́ kankan nínú rẹ̀ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ náà kòfẹ́sọ̀ akin àbáyọ̀mí nínú àtẹ̀jáde kan ló ti sọ wípé ní kẹrẹ̀ tí ìròyìn ọ̀hún tó wọn létí ní ìwádìí fínífíní ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ láti gba ọwọ́ ìgbìmọ̀ tí ìjọba náà gbé kalẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ní àwọn ọmọ ìgbìmọ̀ bíi dókítà òdúfúwà láti àlímọ̀ṣọ́ dókítà onímọ̀sán okùnọlá ọ̀gbẹ́ni abdulsalam akíndélé akínfọlárìn láti bàrúwá àti àwọn afimúfínlẹ̀ agbègbè láti ṣe ìwádìí tó tọ́ lórí ìròyìn ọ̀hún pé kó tó kan àwọn olùgbé ìpínlẹ̀ èkó lọ́kàn sókè àbáyọ̀mí ní àdúgbò ọ̀ṣọ́bà níbi tí ìròyìn ọ̀hún ti sọ pé ọmọ ilẹ̀ China kan tó ní àrùn ọ̀hún gbé ni ó jẹ́ irọ́ pátápátá lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí àti ìfimúfínlẹ̀ ládùúgbò náà ẹ̀wẹ̀ kọmíṣánná ti wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti má ṣe páyà níbi tí ìpayà kò sí nítorí àhesọ lásán ni ìròyìn ọ̀hún tí kò ní ẹ̀rí àrídájú kankan lákòótán kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Èkó ìyẹn Akin Àbáyọ̀mí sọ wípé ìwádìí àti ètò ìfimúfúnlẹ̀ yóò tẹ̀síwájú bí ìròyìn ọ̀hún bá wá jẹ́ irọ́ lásán àwọn tó ń gbèrú rẹ̀ pò yí ẹnu gbọ́dọ̀ fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. ààrẹ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria dókítà Ọláṣùpọ̀ Ayọ̀kúnlé ti sọ wípé ẹgbẹ́ náà kò ní panu mọ́ àfi ìgbà tí ètò ààbò tó péye bá fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí pípa àwọn ọmọlẹ́yìn Kristi sì dópin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ wọ́n nílò kí wọ́n pàkìtì mọ́lẹ̀ dìde fúyà sí ọ̀rọ̀ ètò ààbò kí àwọn ènìyàn lè máa fojú wọn méjèèjì sùn láìfòyà nínú ilé àti ládùúgbò tí wọ́n bá wà ẹni ọ̀wà Ayọ̀kúnlé ló sọ ọ̀rọ̀ yìí níbi ìlanilọ́yẹ lórí Bíbélì àti ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá ẹlẹ́ẹ̀kejìlá irú rẹ̀ tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ bíbélì ní nàìjíríà ìyẹn bible society of nigeria gbé kalẹ̀ ní ìlú èkó ó ní láìsí àìdákẹ́ ẹgbẹ́ kánù ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀ àwọn ìgbésẹ̀ ètò ààbò tí ìjọba ń gbé báyìí kì bá ti má wáyé rárá ó tẹ̀síwájú pé láti gbógun ti ìgbésùnmọ̀mí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ló gbọ́dọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ nítorí àìní ọ̀rọ̀ ọlọ́run àti àìmọ̀ rẹ̀ ló ń ṣokùnfà ìṣekúpani lọ́tún lọ́sì àti ìjínigbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlùfáà Ayọ̀kúnlé bí gbogbo ọ̀dọ́ bá ní ọ̀rọ̀ Ọlọ́run tó péye yóò mú wọn sá fún ìwà burúkú yóò sì mú ọkàn wọn súnmọ́ ẹlẹ́dàá wọn dáradára lórí àkórí pàtàkì àṣálẹ̀ ìlanilọ́yẹ̀ ọ̀hún tí wọ́n pè ní wíwa ọwọ́ ìjà agbègbè àti ìgbésùmọ̀mí bọlẹ̀ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti ìlọsíwájú orílẹ̀-èdè ni ààrẹ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi náà ti sọ ọ̀rọ̀ yìí ẹ̀wẹ̀ ọ̀pọ̀ pàtàkì lára àwọn tó wá síbi ìtanijí lórí ẹ̀kọ́ bíbélì àti àṣálẹ̀ ìfàmì ẹ̀yẹ dánilọ́lá ọ̀hún ni olùdarí iléeṣẹ́ Alogin Group ọ̀gbẹ́ni Wálé Ọláoyè tó sọ wípé pẹ̀lú ìgbìmọ̀ àwọn ìjọba láti sáà kan sí òmíràn lórí èrò ètò ààbò síbẹ̀ nǹkan tó ń bàjẹ́ sí ni lákòótán Ọláoyè ní gbogbo ọwọ́ ló gbọ́dọ̀ wà ní ìsopọ̀ kí gbogbo ọgbọ́n àtinúdá eléyìí tí ń ìjọba ń gbìnú rẹ̀ láti ṣe lórílẹ̀‐èdè nàìjíríà lè mú ètò ààbò rú gọ́gọ́ sí i. aṣòfin àgbà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ìyẹn fẹ́mi falana ké sí àwọn ọmọ ilẹ̀ nàìjíríà ní ọjọ́ àìkú láti béèrè ètò ìlera tó múnádóko lọ́wọ́ ìṣèjọba ààrẹ muhammadu buhari falana sọ wípé so kò bójúmu kí ààrẹ máa fi gbogbo ìgbà rìnrìn àjò lọ sí òkè òkun fún ìwòsàn tí ọ̀pọ̀ ọmọ nàìjíríà kò sì ní owó láti lọ sí ìdálẹ̀ rárá yàtọ̀ sí kí wọ́n máa lọ àwọn ilé ìwòsàn tó wà lórílẹ̀‐èdè yìí tó sì ti di ilé ìgbókùsí báyìí dípò ilé ìwòsàn amòfin àgbà náà mú wá sí ìrántí bí wọ́n ti fi ọwọ́ òfin mú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn dókítà bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti lábẹ́ ìjọba ológun Muhammadu Buhari ní ọdún 1984 látàrí bí Ramson Kuti ti ń pè fún ètò ìlera tó dúró re fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì fi sí àtìmọ́lé fún oṣù mẹ́fà nígbà náà ní ọjọ́ àìkú àná ní Fálànà ti sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ ní ìrántí dókítà bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti èyí tí àpawọ́pọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n jẹ́ kọ́mítì for the defence of human rights gbé kalẹ̀ ní ìlú èkó àkórí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ní ìkópa àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn nínú ètò ìṣèlú àlàní tàbí ìmúṣẹ àwọn bíi kòfẹ́sọ̀ láì olúrọ̀dé pẹ̀lú arábìnrin yẹmísí ramson kuti ló wà níbẹ̀ amòfin falana wà ní bí ààrẹ muhammadu buhari bá fẹ́ rìnrìn àjò lọ sí òkè òkun fún ìwòsàn ara rẹ̀ dandan ni láti sọ àwọn ilé ìwòsàn gbogbo tó wà ní ilẹ̀ nàìjíríà di eléyìí tí yóò wà ní ìbámu pẹ̀lú tàwọn ti ilẹ̀ òkèrè kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lè jẹ ìgbádùn ètò ìlera tó múnádóko nítorí orí kò jórí ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn àlejò pàtàkì tó sọ̀rọ̀ lórí àkórí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Lai Olúrọ̀dé rọ gbogbo ajàfẹ́sọ̀ ọmọnìyàn láti máa kópa nínú ètò òṣèlú kí wọ́n sì máa jẹ́ kí ìjọba ó máa mọ gbogbo ibikíbi tí wọ́n bá kù sí nítorí ẹni bá dákẹ́ tára rẹ̀ máa ń ba dákẹ́ ni. kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ṣọ́ra fún ẹni tí ò sọ àṣírí rẹ̀ fún o nítorí wípé ọ̀pọ̀ wọn dúró di ọjọ́ ńlá tí wọn ó lo ọ̀rọ̀ náà lòdì sí ọ ni àjùwà ṣe o olúwa ni alátìlẹ́yìn mi ṣókúrẹ́ ní kejì lórúkọ tèmi ò tí tó fi máa di ọ̀la alágbára olódùmarè ọ̀hún tá a máa fi eré àti ayọ̀ pàdé ó dàrọ̀ ọ̀kọ̀ọ̀kan làó